worship will not be important. Cassava gari ẹ̀wà àdàbí. Ah. Àwọn kan ń bú Peter Obi pé ó gba Íjíbítì lọ. Ó ní òun lọ síbẹ̀ láti lọ wo báwọn ṣe ń ṣe tí wọ́n fi níná ní gbogbo ìgbà. Àwa tá à ń pera wa ní erin a kì í níná ní òkùnkùn ní ní gbogbogbà àwọn kan wá ń bú bíi ta òbí tó wò pé kí lẹ ṣe ń bu Awólọ́wọ̀ náà jáde kẹ ìta ló ti mọ bí ó ṣe máa ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ó nígbà tóun dé Hungary ó ní bọ́n ṣe ṣe ètò ẹ̀kọ́ wọn ó ní ohun ìwúrí ni òun sì fẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa káwọn ọmọ wa kàwé kì í ṣe gbogbo àwọn ọmọ ló máa lọ sí fásitì kí wọ́n bẹ̀rẹ̀ sì ní kọ́ iṣẹ́ ọwọ́ láti iléèwé mẹ́wàá ibẹ̀ náà ti ń kọ́ṣẹ́ ó ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kò di ààrẹ kó tó ṣe gbogbo yẹn kí lẹ wá ń bú Peter Obi fún. Mm -hmm. Abiola, mo mọ ìgbà tí wọ́n lọ sí Malaysia ń gbà yẹn tí wọ́n lọ ṣe ètò ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn bí a ṣe máa ma gba ohun ọ̀gbìn táwọn náà máa ma gbà látọ̀dọ̀ wa àwọn oúnjẹ epo nkankan ìrẹsì àwọn ló ní ìrẹsì jù wá lọ báyìí Abíọ́lá ò di ààrẹ kí. Ki kó tó lọ ọbẹ yẹn ẹ̀hẹ́ àwọn baba wa sọ nǹkan kan wọ́n ní iyán ló ń jẹ ọkà lóògùn àìrí rárá là ń jẹ̀kọ kẹnu má dìlẹ̀ òun ni ti gúgúrú. ìfẹ́ bá dafa gàrí ẹ̀wà àdá. kẹ́nu má dilẹ̀ ń ti gúgúrú ohun tí Tinubu sọ yìí mo fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n rò wípé ohun tó sọ yẹn burú kan ṣàlàyé fún wa àbí torí wípé ó sọ òyìnbó mọ́ èdè wa ló ṣe di yẹ̀yẹ́ Shina Peters nígbà tó gbà á tí ó kọrin tí wọ́n wá fẹ́ fún un ní tán pè kó wá sọ̀rọ̀ ìgbà yẹn ara bàbá ó tẹ bàbá díẹ̀ Sunny Adé ó sọ òyìnbó àwọn oníròyìn ló pariwo ọjọ́ náà lọ́hùn wípé Ṣínà tàbọn kò gbọ́ òyìnbó kò lè sọ òyìnbó dáadáa kò lè sọ òyìnbó dáadáa àwọn oníròyìn ló pariwo ńgbà yẹn torí wọ́n wà ń bẹ̀ wọ́n wá sọ di ìròyìn wọ́n sọ di nǹkan ṣùgbọ́n láàárín gbogbo àwọn tí wọ́n pariwo yẹn ọ̀pọ̀lọpọ̀ nú wọn ni ṣínà ń fún lówó torí ohun tó ní lọ́pọ̀lọ ó mú owó wá fún un ó mú owó wá fún ohun tí ó ń fi ọwọ́ ẹ̀ ṣe ó mú owó wá fún kì í ṣe dandan kéèyàn sọ òyìnbó ibi tí ó kù díẹ̀ tó tó tó sáfẹ́rẹ́ kò tí kò tí ẹ̀ ń ṣe pé ó sáfẹ́rẹ́ àbùkù àwa aláwọ̀ dúdú nìyẹn àbùkù àwa aláwọ̀ dúdú tẹ́nìkan bá sọ òyìnbó wọn á ní kò sọ òyìnbó dáadáa ó tàbọn mo rá àwọn olùkọ́ tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n á mú àwọn ọmọ kéékèèké wọ́n á yà wọ́n wọ́n á ní kọ́ máa sọ̀rọ̀ ọmọ yẹn ò ní lè sòyìnbó dáadáa wọ́n á ní wọ́n á wá yà wọ́n á pín kiri àwọn olùkọ́ ló ń ṣe bẹ́ẹ̀ àwọn olùkọ́ ń ṣe bẹ́ẹ̀ àwọn olùkọ́ ń ná àwọn ọmọléèwé torí wọn ò lè sòyìnbó dáadáa ẹ bá dé Indian èdè wo ni wọ́n ń sọ Angela Merkel iye èdè tó gbọ́ ó ju mẹ́fà lọ èdè wọn Jámánì ni wọ́n ń sọ Jámánì ni wọ́n ń sọ Putin èdè tó gbọ́ ó ju mẹ́fà lọ èdè Russia ni wọ́n ń sọ nítorí wípé wọ́n wò wípé ọba làwọn àwọn tó wá ń fi Tinubu ṣe yẹ̀yẹ́ nítorí pé ó sọ òyìnbó mọ́ èdè wa tí ẹ dẹ̀ ń fẹ́ ìgbà tẹ̀ ń fẹ́ ìgbà ọ̀tun ẹ tí mọ nǹkan tẹ fẹ́ tó bá jẹ́ pé torí ẹ̀ lẹ ṣe ń bu ẹ tí mọ nǹkan tẹ fẹ́. àwọn kan wọ́n á máa yà àwọn èèyàn wọ́n á máa béèrè òyìnbó wọ́n á máa fi òyìnbó sọ̀rọ̀ àwọn anìkan sọ̀túnmọ̀ ẹ̀ táwọn yẹn ò bá lè sọ̀túnmọ̀ ẹ̀ wọ́n á máa fi wọ́n ṣe yẹ̀yẹ̀ wọ́n á máa pín kiri nítorí pé wọ́n gbọ́n àwa aláwọ̀ dúdú a wa pé a kéré sáwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń lo àwọn òyìnbó wọ̀nyẹn ṣé wọ́n ní ọpọlọ tó yín wọ́n lọ́pọlọ tó yín ẹ lè máa bú Tinubu lórí eléyìí pé ó sọ òyìnbó ó dàlú ó dàlú mọ́ èdè wa ṣùgbọ́n ẹ lọ rò dáadáa ẹ lọ rò dáadáa kẹ́kọ̀ọ́ kíkọ mú yẹn kí n jù sẹ́gbẹ́ kan àwọn àgbẹ̀ képo tó dé eh, ohun ọ̀gbìn la fi ń lówó láti ìlú haúsá ọ̀dọ̀ wa ìlú yíbò kòkó ẹ̀pà iṣu ẹ̀gẹ́ ẹ̀gẹ́ gbogbo yẹn la fi lówó gàárì ebi kì í pààyàn nígbà yẹn ẹ̀wà kí ni tó burú ń bẹ kí ni nǹkan tó burú ń bẹ mi ò mọ̀ o tẹ́mi ò bá ṣe òṣèlú tí mi ò bá gbè lẹ́yìn ẹnìkan àwọn nǹkan míì wà táwọn èèyàn máa ṣe wọ́n á rò pé àwọn mọ̀ jù ṣùgbọ́n wọn àwọn gan fúnra wọn wọn mọ̀ kankan àwọn nǹkan míì wà téèyàn máa fi ṣe yẹ̀yẹ́ ẹni tó ń fi kinní tó ń fi èèyàn yẹn ṣe yẹ̀yẹ́ kò mọ̀ tó nítọ̀hún kò mọ̀ tó tí wọ́n bá fún wọ ní iṣu tí wọ́n fi so àṣà tí wọ́n fi ṣe àṣàrò fún ẹ tí wọ́n yí ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n yí mọ́ tó ń fepo sí tó jẹun tó yó tó ṣe tandi tàǹdì àgbẹ̀ tó gbìn á lówó ìwọ tó rà wà nífọ̀kànbalẹ̀ tó jẹun wà yóò kò ní sébi mọ́ gbogbo oko làwọn ẹlẹ́ran lọ́n ti dàrú ẹran ti jẹ gbogbo ẹ̀ tán àwọn àgbẹ̀ wọ́n ti pa wọ́n tán kí ni tó burú nù pé ká sọ wípé ẹ̀gẹ́ ẹ̀wà gàrí iṣu òun ni kán fún àwọn èèyàn wa jẹ tó bá wá jẹ láàárọ̀ nǹkan ṣó burú pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ kí ni ẹ fẹ́ kó sọ ó ní kẹ́ jẹ dídín tẹ bá tẹ máa jẹyin dídí ọ̀hún tẹ bá rí iṣu tẹ tẹ tẹ fi jẹyin ṣé kì í ṣe oúnjẹ àbí ó dìgbà tẹ bá dé McDonald's tẹ jẹ McDonald's láàárọ̀ èwo ló da nínú tẹ ń jẹ ju ohun tó sọ yẹn lọ. èwo ló da ń bẹ̀ gbogbo ilẹ̀ ni wọ́n ti bàjẹ́ kéèyàn kí àwọn àgbẹ̀ kí wọ́n rí ṣe tí wọ́n bá rí ṣe tí wọ́n bá ráyè lọ sóko tí wọ́n gbìn ohun ọ̀gbìn owó á wọlé fún wọn kì í ṣe dandan kéèyàn kàwé táwọn aláwọ̀ dú tẹ́ a fi tá a fi tá a fi tí a fi rora wa kúrú pé àtó àwọn òyìnbó àwa aláwọ̀dù arora wa kúrú arora wa kúrú wípé àtó àwọn òyìnbó nítorí èdè wọn yẹn ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ju èdè tiwa lọ ẹni tó bá sọ èdè tiwa àárọ̀ oko ni kò gbóyìnbó wọn á ní kò gbóyìnbó wọn á ní ó tàbọn wọn á ní ó tàbọn